yang d i s u r síwájú wa ọ̀gá wa ẹ̀wọ̀n ọmọ sọ́dọ̀gbà ààrẹ sọ́dọ̀ àti ọlọ́run ọba gbé náà gẹ́gẹ́ bí olùtọ́nisọ́nà wa olùgbéwọ́n náà olùgbéwọ́n sákèésí ẹni tó sì pé àtàrà rẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan wa yóò fi sórí ilé gẹ́gẹ́ bí ara ti fi kalẹ̀. Àjẹ́ ìlú kò sára bí lẹ́yìn rẹ̀ àpòrò nìkan. Ìkẹta tọrọ fún ọlọ́run àkójọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún àkọ́kọ́. nínú àwọn ìṣẹ̀lẹ̀ yìí tí ó tún ṣẹlẹ̀ ní ọjọ́ náà lọ́wọ́ ìdílé mẹ́ta ni wọ́n gẹ́gẹ́ bá a ṣe sọ. àmọ́ lọ́jẹ́ àmọ́ àwọn ọmọ lẹ́yìn yòókù wọn ò gbà inú àwọn ìdílé wa àwọn ìbànú ẹ̀kọ́ ìmọ̀pá ìbànú ìkọ̀ lẹ́yìnbọ̀ àwọn ìbànú ẹ̀kọ́ lẹ́yìnbọ̀ àti ìbànú ìnàdí àdéhùn náà lè fi ọwọ́ àwọn ìgbẹ́jọ́ náà lọ wọ́n kà á tó jẹ́ àdéhùn láàrin àwọn mùsùlùmí àtàwọn yẹ̀wò dé lọ́dún àkọ́kọ́ táànábi wọ̀ lù mọ̀dínà. àdéhùn yẹn kò dé ní ogún àtẹyọ kan àwọn àkàdé ẹ̀fọn àwọn abẹ. àmọ́ sọ̀rọ̀ ti bẹ́ẹ̀ àwọn ọmọ ẹlẹ́tẹ̀ yìí tí a ń pè ní ìyàwó ní. títí kùránì ọba lóyìn wọn yóò ní ètò àánú ìkànnàdé wọ̀n kíradá àwọn ọmọ ẹ̀yẹ ẹlẹ́sẹ̀ ọmọ ẹ̀yẹ ọ̀bọ àwọn làwọn yẹ̀wò yìí ọ̀nọ̀rọ̀ sí ni wọ́n wọ́n yẹ sọ máa ẹni bẹ́ẹ̀dì ọmọ ẹlẹ́ẹ̀lẹ̀ wọn ẹ̀yà wo díẹ̀ nínú àwọn àdéhùn káàdì náà ti bá wọn gbé. o àwọn àtàǹgbẹ yẹ̀wò ní ni wọ́n látara ìdílé bàmí á o àwọn yìí ìpìlẹ̀ ìpìlẹ̀ wọn lárúbáwá ni wọ́n wọn pàpàdà di yẹ̀wò ní ni látara àwọn ìṣẹ̀lẹ̀ kan ànábi wa mú jáde sọ̀rọ̀ wa àyẹ̀wò nínú àdéhùn gbogbo àwọn bàmí á o padà di nínú àdéhùn wa ni pé a gbà pé ìjọ ọ̀kan làwọn náà tí wọ́n ń bẹ pẹ̀lú àwọn àmọ̀mìnì wọ́n ń bẹ pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo nínú àdéhùn dákẹ́jì wa pé anábìrin ilé ẹ̀wọ́ nílé ìrọ̀rùn àgbà wọn sùn àwọn ẹ̀wọ́ níláyè nínú òlu mọ̀dínà káwọn náà máa ṣẹ̀sìn wọn à ní bí sọ́ọ̀bù wọn nítorí pé wọ́n làwọn ò sì islam torí pé wọ́n làwọn ò sì kéde àwọn ò sì islam ẹsẹ̀ tí wọ́n lè mùsùlùmí náà dínà káwọn mùsùlùmí náà sì máa ṣẹ̀sìn wọn káwọn mùsùlùmí náà kí wọ́n máa ṣẹ̀sìn wọn bákan náà mọ̀wálé ẹ̀ wọ́n á ń bọ̀ sọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ rú àwọn ẹ̀wọ́ ní àtẹ́rú àwọn mùsùlùmí kálukú ló lẹ́rú wọn o kìí ṣe tó tó bá àwọn mùsùlùmí tiwa nínú ìlú ìyá wa àgbà tí mo mọ́ tiwa kálukú sì ló nira rẹ̀ ẹ láǹfààní ẹ ní fílọ́ọ̀mù nínú ìlú yìí àwọn mùsùlùmí náà ní fílọ́ọ̀mù ìlà bọ́lá bọ́lá bọ́lá bọ́lá bọ́lá anabi wa yan nípa ẹni tí ò ní rí mímú ní ìlú yìí bóyá nínú kẹfìrí àbí nínú àwa mùsùlùmí ẹni tó bá ṣàbùsí nu wa ẹni tó bá ṣàbùsí nínú wa òun nìkan òun ni ò mímú eléyìí jẹ́ nínú àwọn àdéhùn tá à ń bá wa gbé tá a bá wọnú àdéhùn yìí a lè pe ànábì fún wọn ní fírídọ́ọ̀mù nínú ẹ̀rọ ẹ̀sìn wọn ó sì fún wọn ní fírídọ́ọ̀mù nínú ọ̀rọ̀ gbèsè ayé wọn nígbà ilé ìwà ẹ̀sìn islam ọ̀dà ẹ̀mọ ìwà pẹ̀lú ara yín àmì ìlà nínú àwọn àdéhùn tá a níbi bá wọn gbé wàhíì na jáfùnàta bàní wàhíì na jáfùnàta bàtùnì. من تعلم كأنفسهم nínú tá ànábì kọjọ náà lọ gẹgẹ bí àdéhùn àwọn kan bẹ lára àwọn dínà ni wọn ìdílé tí wọn bà ní tààlàbù wọn di oyé wọn níjọ náà lọrùn pé àwọn bà ní tí wọn jẹ yẹwò dé yìí. anabi sọlọ́láhù alẹ́yẹ wọ́sánlá kọ́wájú rí wa pé kótó bi tí wọ́n ń kó oúnjẹ wọn sí kótó bi tí àwọn fámìlì bàní tààlàbù tí wọ́n ń kó oúnjẹ wọn sí anabi ní ka àǹkóṣe ní níbi tá a pàtàkì gbogbo yẹn dé tá a ní fọwọ́ kàn án bí ẹ̀mí wọn náà ní ìyẹn ni pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ní ìdáàbòbò nínú lórí bẹ́ẹ̀ náà níbi tí wọ́n kó jẹ wọn sí náà ní ìdáàbòbò lọ́dọ̀ àwọn mùsùlùmí. bá a ṣe gbọ́dọ̀ fọwọ́ pa ìjọmọlúàbí wọn lójú bẹ́ẹ̀ náà níbi tí wọ́n kó jẹ wọn sí gan àníṣe ànídébẹ̀ ẹ̀wọ̀n tí àdéhùn dé ẹ̀wọ̀n dẹ́dẹ́. pé bẹ́ẹ̀ ni ìyẹ̀wò ní ṣe rí nù lóye tó ṣe pé a nígbà tí ti sọ́ọ̀bù ẹ̀rí kọ́dà àwọn ẹni tẹ́ ń kó oúnjẹ ń ṣe gan a ní fún ọ̀rọ̀ kankan bó ṣe lè kọ́ mọ́. bákan náà òjísé ọlọ́run sọ̀rọ̀ wa àìmọ̀sánná nínú àwọn àdéhùn èyí tó tó bá wọn gbé ó tó lè wà ayélujára ìtọ́ ọ̀nà kàyàfó ní ká àǹfóṣìmí. ẹwà wá gbọ́ o ẹyẹ wo ìlú ẹ ma dájú pé àwọn sábà jẹ́ wọléwọ̀lé yín irú àdéhùn tá a gbé fún yín irú bá yín lò náà bá yín lò yín bá wù mú ẹtọ́ bá wù mọ́ra kọjá ní sẹ́nu lọ́dọ̀ rẹ̀ níta bá fi nínú àwọn àdéhùn táwọn na gbé láti fi dè wọ́n kí wọ́n fi dẹ̀ lọ pé lẹ̀bi àpòpọ̀ máwọn ọ̀tá anábì wa ní sọlọ́mọ àyọ̀sánlá ẹ tún mọ̀ pé wàá iná láàyà kòròdò mìíràn hàn áhàbà ìlà ìlú muhammad ẹ̀yà dé ìlú madina. ẹ mà mà dájú pé ẹnìkankan yín ọ̀gbọ́dọ̀ jáde kúrò nínú ìlú yìí àyàfi pẹ̀lú ìyọ̀ǹde ìní ànábì nítorí pé ó ṣeé ṣe kárẹ́ nìkan nù yín tí ó rò pé òun fẹ́ jà fẹ́tọ̀ ọ̀hún kó wá gbàgbé kọjá àdékọ́ lọ pa àwọn jẹ̀fẹ̀rí ìlú mọ́kà kí wọ́n wá wọlé sí wa láà nínú àdéhùn tá a jọ fẹ́ gbé ni pé ẹ ní jáde kó nínú ìyá àti ìjọba àjọ ọ̀dọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí anábì gbé kalẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá àrùn sẹ́lẹ̀ nínú àdéhùn tí wọ́n ti gbàgbé láàrin ara wa arábìnrin sọ fún wa pé wà nínú àdà ìyàwó di nàbàkọ́tà òun wà àdà mùsùlùmí nàbàkọ́tà òun ó lè táwọn mùsùlùmí bá rí láàrin ara wọn àwọn náà wọ́n máa ná léra wọn lérí. etí ẹ̀wù ní bá ń rí láàrin ara wọn kálukú náà wọn ní ọmọ ẹ̀dá láàrin ara wọn kìí ṣe tó wọ́n wá tí wọ́n bá wọn mùsùlùmí kò ní jẹ́ bẹ́ẹ̀. wà á ní nàbẹ́yìn náà mo ná sọ̀rọ̀ àlẹ́ àmì hàrọ̀bà àlẹ́ àbẹ̀yẹ sọ̀hìnbà nínú àdéhùn kan ló náà lọ́rùn pé dandan ní gbogbo àwọn tá a bá ń gbé nù lùmọ̀dínà yìí kájà lógun ẹni tó bá gbé ogun kóun fẹ́ jà ló màdínà lógun agbọ̀dọ̀ ati lógun àti pé láàrin àwọn tá a fẹ́ nínú òlu màdínà yìí ṣèkìlọ̀ fúnra wa a gbọ́dọ̀ gbara wa nímọ̀ràn àti pé gbogbo àwa tá a fẹ́ ati yìí àti mùsùlùmí àti ìyàwó nìyí níta gbọ́dọ̀ máa ṣe láàrin ara wa ni pé. alẹ́dẹ́rọ̀ rọ̀dún ní ìdè ní kásìlẹ̀ àdásíra wa ká má sí ìwà tí ó mú wa ìwà bẹ̀rẹ̀ ìwà kọ̀lọ̀rọ̀ sí èyí tí ó mú wa dẹ́sẹ̀ láàrin ara wa ká má anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó gbélé yìí náà kalẹ̀ àmọ́ àwọn yòókù takò eléyìí wọ́n takò lójú méjèèjì nígbà tó yá wọ́n padà lẹ̀dí àpòpọ̀ máwọn ìbèrè ìlú mẹ́ka tí wọ́n fẹ́ jà ló mọ̀ nínà lóko wọ́n lẹ̀dí àpòpọ̀ mọ́ wọn wọ́n dé káwọn ọ̀tọ́ orí wọlé nínú dáná tó sọ sọlọ́lá àdùsọ́lá alábìnrin wa iná wò láàyè àtà ọmọ ògùn bẹ̀hálẹ́ èdè wa iná nàṣàrà lẹ́nu ọ̀gbọ̀n anábìrin ẹ̀ mọ̀ dájú pé nínú àdéhùn tọ́gbọ́dọ̀ nílẹ̀ láàrin wa òun ni pé ẹnì kọ̀ọ̀kan nínú wa tó bá wò pé ẹni tó jẹ́ tòun òun fẹ́ gbé tì í nítorí pé wọ́n sábùsí fún un anábìrin kò ìṣẹlẹsẹ o nítorí pé wàá ń nà nàfẹ́rà lẹ́nu màlúù nítorí pé ẹ̀sìn wa tó gbé kalẹ̀ ni pé gbogbo ẹni kan bá ń kò sí alẹ́ láti ràn lọ́wọ́ rẹ̀ tó túmọ̀ sí pé tó o bá ní ọ̀rẹ́ táwọn èèyàn bá ṣàbùsí fún kò sí tó burú fún ọ láti dà fún a ní wọn pèrè ayé níbi tó bá dà anábì gbé kalẹ̀ bẹ́ẹ̀ sọ̀tọ̀ báwo alẹ́ ìwọ̀sán náà bákan náà nínú tí òkúsẹ́ ọlọ́wọ́ bá gbé kalẹ̀ níjọ́ náà lọ́wọ́ òun ni pé wàhíìnà yẹ́sẹ̀rẹ̀ bá àárọ̀ já òkú wa anábìlẹ̀ ìlú mọ̀dínà yìí gbogbo ìlú mọ̀dínà yìí ó ti di ìlú abẹ́wọ̀ ìlú tó ṣe pé a gbọ́dọ̀ dẹ́dẹ́ kankan nínú ọbẹ̀ mọ́ kápá àgbọ̀dọ̀ bá kánú ẹ̀ bákan náà yíyí ibẹ̀ wọn ò gbọdọ̀ gé e òun náà máa fi pẹ̀lú mọ́kà ní haram wọ́n ní alharamu mọ́kì wọ́n tún máa ń pẹ̀lú madina náà bẹ́ẹ̀ pé alharamu ní ìlú tó ṣe pé àìkéjì ibẹ̀ àìsí pa àwọn ẹranko bẹ̀ ànábìíní gbogbo ọtọ́ bá jọ máa ń máa. o sì gbọ́dọ̀ pa àwọn ẹranko rẹ̀. bákan náà nínú táàmù ẹni tó sọ̀rọ̀ sọ̀rọ̀ àlùwò sọ́nà ó ní kálukú yín mọ̀ pé gbogbo ẹni tó bá ti já àdúgbò wa kànáà sí ọ̀dà gẹ́gẹ́ bí àwa náà lọ́yìn òmùdọ́ọ̀rìn aládùúgbò ẹ̀gbọ́n ọ̀bára ní. wàlà àtẹ̀mí lópin ìbàtálà àdúgbò yẹn náà bá sì jẹ́ lẹ́sẹ̀ àbọ̀ ìparanira wa. eléyìí jẹ́wọ́ ní ìfúnmọ́ pé ẹ bá rí mùsùlùmí tí ń gbangba àdúgbò yín tí ń débi tẹ̀lé pé ẹ mọ̀ fara ní o. bàbá sì rí ìyẹ̀wò nínà tí ń gbà ní ibi táwọn mùsùlùmí ń gbé àwa náà ò ní fara ní àyà tó bá lẹ́sẹ̀ tó bá tí ọ̀yọ́ kó ṣe á bí àyẹ̀ báyìí ní anábọ̀ muhammad sọlọ́láhù àyìnbọ̀sọ́lá ló ṣe ka oríṣiríṣi àwọn àdéhùn fún wa tòun ti bẹ́ẹ̀ wọ́n yàpá rẹ̀ wọ́n sì tako àwọn táàmù náà ní gbé kalẹ̀ wọ́n tako lójú méjèèjì eléyìí pa kó jásí pé ní òjísé jáde nínú wọn òjísé ọlọ́run sì pa àwọn nǹkan nínú wọn bẹ́ẹ̀ sì ni ó tú àwọn àkàrẹ́lẹ̀ nínú wọn látara pé gbogbo àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àdéhùn tá à ń nábi bá wọn gbé tó ṣe pé àwọn àdéhùn yìí lọ́lọ́kan ọ̀jọ̀ kan ni kí ìlú lè bá a ní kí ìsìlámù bá wọn gbé tòun ti bẹ́ẹ̀ àwọn ọmọ ìyá ọ̀bọ ọmọ ayá yìí wọn ò ṣe kí ni wọn ò gbé àdéhùn náà. ló yẹ sípélé tẹ ẹ bá tó ṣe pé irú ìṣèlú ìgbẹ́ láàrẹ̀ kò sáàbí ṣùgbọ́n wọ́n máa jàǹbá ni tó burú àwọn nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tó burú jù làwọn yẹ̀wò níbẹ̀ a sì nàìjíríà aláwọ̀ ó ti yé bẹ́ẹ̀ bá sàánú wọn ò ní sàánú ara wọn bẹ́ẹ̀ bá kí wọ́n sí bẹ́ẹ̀dì wọ́n jábọ́ bẹ́ẹ̀ bá kọ́ wọn lé wọn ní mọ́ra wọn lé àwọn yìí wọ́n jọ ìyàwó dé tí ọ̀gá ẹ̀sìn wọn náà jọra wọn torí ìdí ẹlẹ́yìn àwọn ìyàwó ní wọ́n fojú ànábì ní màbo nínú òòlù madina wọ́n sì jẹ́ agbódegbà fáwọn gègèrè ìlú mẹ́ta gbogbo ọ̀nà ni wọ́n sì béèrè bí àwọn fìtínà mùsùlùmí kọ́dà àwọn mùsùlùmí tọ́jára àlò madina wọ́n tún bẹ̀rẹ̀ sí ní dá ọ̀tẹ́lẹ̀ láàrin wọn ètò ti tán láàrin wọn táà nẹ́bi ti parẹ́ nínú àwọn irú ni bí ní ti ń bẹ láàrin wọn tẹ́lẹ̀ ìgbà tí ìsìláàmù tó dé sàárín wọn tó ń dálẹ̀ pé ẹ̀yin áwùsù ẹgbàá pé táwọn kásìláàmù ṣe fún yíyọ sí. àwọn ọmọ yìí tí wọ́n pa ìgbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún lọ sọ́dọ̀ àwọn kásìláàmù náà pé àwọn akẹ́kọ̀ọ́ àwọn baba ilẹ̀ wọn bá sí àwọn lẹ́jọ́ wá dọ̀rẹ́ lónìí àìmọye bẹ́ẹ̀ nínú tí wọ́n ṣe eléyìí òun ni díẹ̀ nínú ntí àwọn ìyàwó dé ìlú madina tí wọ́n ṣe ní ọdún àkọ́kọ́ tó sì jẹ́ ìṣẹ̀lẹ̀ kan nínú ìṣẹ̀lẹ̀ náà lè dàgbé ìtọ́sẹ̀lẹ̀ nínú tàbí sáyà nínú muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn tí ó yẹ ká fún mẹ́nu bá òun làwọn ogun tọ́sẹ̀lẹ̀ lọ́dún àkọ́kọ́ yìí nígbà táwọn bíi dé lu mọ̀dínà kí ogun bájèrè ó tó sẹlẹ̀ tó dókòó tí gbogbo wa mọ̀ yìí àwọn ogun kan ti sẹlẹ̀ síwájú tọ́lọ́wọ́ bá kádàrá pé ìjà ọ̀padà sẹlẹ̀ ń tẹ̀ lójú méjèèjì òun ni òjá máa gbọ́kàn wọn. lẹ́yọ kọ̀ọ̀kan bí ṣe ń wá. nínú àwọn ogun tó ṣẹlẹ̀ àwọn ogun yìí sì ní ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn mọ̀hájìrì ni àwọn tó lọ èyí tí gbogbo wa mọ̀ nínú àwọn ogun tó ṣẹlẹ̀ òun lè sẹ̀lẹ̀ hamsa ìlà sẹ́yìn ìlìbáà. Ogun tí Amsa ọmọ àgùnmọ̀tọ́ lè tó lè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yìí náà Amsa ló lè jẹ. Ogun yìí wọ́n jẹ́ aláàyè tata ń pè ní sẹ́yìn ìlìbáà ni wọ́n ti da ogun náà. Lọ́dọ̀ àwọn tẹ́ máa ń sọ nípa ogun ànábì sọlá àlùsálà tí wọ́n jà lájọ ayé ànábì wọ́n máa ń pín sí méjì wọ́n máa ń pè kan ní fàríyà wọ́n sì máa ń pè kan ní gádùá ogun tá ànábì bá pàtísípéètì níbẹ̀ òun ni wọ́n máa ń pè ní gádùá ogun tó bá jẹ́ sípé ní ànábì ọ̀ pàtísípéètì níbẹ̀ òun ni wọ́n máa ń pè ní kéwìn sàríyà. wọ́n ní falama ìtàkọ́ra rasulillahi sallallahu alayhi wa sallam bin madina ìgbà tí ànẹ́bí tẹ́sẹ̀ rẹ̀ rẹ̀ nínú ìlú madina wà á yí yàrá ọlọ́ òfinàfẹ́ tọ́lọ̀ wọn bá wá fún ànẹ́bí lọ́wọ́ pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n jẹ́ àṣọ wà á ti lápá bẹ́yìn náà kó lóore bàdàn adáàlà tó wà ní ẹ́ táwọn fi tó wá so ẹ̀mí àwọn àǹsọ́ọ̀rù papọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti fi àìmọye ọdún fi sọ̀tá láàrin ara wọn tí wọ́n fi àìmọye ọdún tí wọ́n fi jagun láàrin ara wọn ànábì so ẹ̀mí wọn papọ̀ lẹ́yìn lẹ́yìn tó jẹ́ sí ní àwọn àǹsọ́ọ̀rù yìí wọ́n wá di ẹni tí wọ́n ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ wọ́n sì di ẹni tí wọ́n ń lẹ́ẹ̀mí wọn fún ànábọ̀ àmọ́ sọ́dọ̀lá àríwọ̀sọ́lá wọ́kọ́ dààmú màhàbẹ́tà wàhálà màhàbẹ́tà àbá wọ́n àbìnà wọ́n àfúwàjì. àwọn aráàlú mọ̀nìyàn kọ́lọ̀ bá wa kẹ́ wọ́n di ẹni tó ṣe pé wọ́n gbé ìfẹ́ ànẹ́bí síwájú ìfẹ́ àwọn bàbá wọn wọ́n di ẹni tó ṣe pé wọ́n gbé ìfẹ́ ànẹ́bí síwájú ìfẹ́ àwọn ọmọ wọn ìfẹ́ àwọn ìyàwó wọn ànẹ́bí wá di ẹni tó ṣe pé wàkàna àwòrán àbí ìhẹ́nìmí àpòsìrín ànẹ́bí wá di ẹni tó ṣe pé ọ́ pàtàkì sáwọn aráàlú nàbí ìnẹ́jẹ̀bẹ̀ ara wọn lọ wọ́n gbà pé tí ọba sì òbí sí ọlọ́run kó sàrọ̀ ọ̀tá ọlọ́run. wọ́n wá tẹ̀lé tó ṣe pé wọ́n wá di ẹni tó ṣe pé wọ́n tó lẹ́nu ó ran òbí sí ọlọ́run ọba lọ́wọ́ lérí àwọn ọ̀tá. lẹ́yìn eléyìí wọ́n lọ́wọ́. سبحانه وتعالى يأمرهم بالصبر والعفو والصبر حتى قوي الشوكة ọlọ́wọ́ ọba sùhánù ọ̀kàlà ó ń wá ń pa àwọn mùsùlùmí láṣẹ láti gbà táwọn mùsùlùmí ti ń bẹ nínú ìlú mẹ́ta pa ń láṣẹ pé ẹ má ṣe sùúrù ẹ sàmójúkò bí àwọn ẹ̀yà tí wọ́n fi yẹ yín ẹ sì ní faradà níbi ìṣúná tí wọ́n fi kàn yín tí tí tagbára ó fi dé àtàkọ́ ìyà ìṣàwùkà tí tí tagbára fi máa dé nígbà tagbára wá dé fa asinala mọ́mọ́lẹ́ kíta ọlọ́wọ́ ayọ̀ lọ́ba mùsùlùmí gbọ́ yẹn jẹ́ ẹ wá bá wọn yà ní sùn ayọ̀ lọ́wọ́ fi yẹn lọ́ba mùsùlùmí lọ́dún náà lọ́wọ́ àyà yìí ọ̀sẹ̀lẹ̀ sí anabiwa muhammad sọlọ́láwo àyẹ̀wòsálà ọ̀sọ̀kalẹ̀ fún anabi nílùú madina àmọ́ àwọn kan nílùú mọ́ta ọ̀sọ̀kalẹ̀ àmọ́ rò wọlé àyà wọn lọ́wọ́ fi yọ̀ọ́ lọ́wọ́ àwọn mùsùlùmí kọ́ wọn ẹ̀jẹ̀ àdúgbò àti ọlọ́run ti ṣe dáadáa fún wọn lùmọ̀dínà yìí àyà náà lọ́lọ́ sọ pé sórọ́tò hajj thirty nine ọlọ́ni kóòtùnà lè lẹ́bí iná yọkọ̀ tìlú nàbí àná òǹdólè wọn. ọlọ́run ayọ̀ǹda fún àwọn tó ṣe pé wọ́n ń bá wọn ẹ̀yà. ayọ̀ǹda fáwọn náà fún wọn bẹni tí wọ́n ń bá wọn jà kó bàjá padà. bí àná òǹdólè wọn nítorí pé wọ́n ń sàkóso fún wọn. wà àdá nẹ́sìrì ńlá kọ̀ọ̀lì ọlọ́run láwọn ọlọ́run ọba a ṣetán láti ràn wọ́n lọ́wọ́ báyìí ẹ̀yin náà lọ jà. àtàwọn mùsùlùmí wọn ò ṣàdédé bẹ̀rẹ̀ ìjà nínú òlu màdínà tó ìbá ṣe kọ́lọ̀ lọ́yọ̀ dá fún wọn. ọlọ́run wọn ṣàkóso bóyá ìtọ́sí bóyá tó ilé wa jáde ẹ lọ kọ̀ ya ẹ lọ jàpẹ́kọ̀ọ́ ní bóyá náà ti wá ṣẹlẹ̀ bóòlù àwọn nǹkan tó tó fi di pé wọ́n fi wá bẹ̀rẹ̀ sí ní báyìí. nínú tí kan sọ ni pé ẹni ká bá a sì mọ̀ pé nínú àwọn ọ̀nà táwọn èèyàn máa fi ń jà tí wọ́n fi mọ̀ pé akéde wọn òun ni pé ká lọ àkáàkì àwọn èèyàn fúnra wa láì sí pàmò àti ẹni tó bá lọ àtàkì àwọn ọ̀tá wọ́n máa ń gbà pé nínú àwọn tó ṣe pé wọ́n lẹ́mìí ìjà pàápàá jùlọ nínú àwọn ọ̀nà tí wọ́n máa ń lò láti fi ṣe ìfẹ́sì bí ojú owó ni ẹ̀yẹ kọ́lọ̀ àtà ẹ̀tì gba ayé lọ́pọ̀lọpọ̀. ẹgbẹ́ báyìí sí ma pé àwọn kòrẹ́ṣì nìyí mùsọ̀mímọ̀tún àlà kọ́ọ̀dìlì máa àràkà máa rọ̀ sóò gbogbo ògbà ni wọ́n ní ẹ̀mí pé aláwọ̀ bá nẹ́bí ká nítorí pé wọ́n ti pètò pèrò eléyìí nínú ìlú mẹ́ta tọ́rọ̀ wò ni wọ́n ṣe débi pé wọ́n ṣe débi pé àwọn fẹ́ pàmò bí gangan wọ́n ṣe débi pé wọ́n lé wọn kó nínú ìlú láàrin ọdún mẹ́ta tó padà sínú òru kó tó lè wá sí yíra. eléyìí wá pa kí àwọn mùsùlùmí náà wá dìde pé àwa náà ti wá jẹun kánú báyìí ọwọ́ wa ti ń tẹ èkó dà afẹ́ béèrè ikú tọ́ka wa bá wa kẹ́ẹ̀lì wa lè mọ̀ pé atótán eléyìí wá mú wọn dìde láti lọ yára lọ pàdé àwọn ikọ̀ àwọn kòrẹ́sì ní darí ìlú sàmùbọ̀ ọlọ́pàá ní wọn torí pé àwọn àwọn kòrẹ́sì ilẹ̀ sàmù ni wọ́n ti máa lọ sọ́wọ́ wọn kó ọjà lọ wọn sì ra dàbọ̀ wọn kó ọjà lọ wọn sì ra dàbọ̀. anabiwa muhammad sọ̀rọ̀lá àwọn àlẹ́ wọn sọ́lá ọwọ́ arí pé àbò sáwọn ẹni yìí ti fún wa ti pọ̀ wọ́n lé wa kó ní òòlù wọ́n tún kó dúkìá wa ọ̀dà kó o lè mọ̀ báwa náà ti tó tán ẹ lọ pàdé wọn kí wọ́n bá ń darí sáàmù bọ̀ ẹ bá wọn gbà ẹ gba dúkìá lọ́wọ́ kí nǹkan wa tí wọ́n ti gbà tẹ́lẹ̀ kan padà sọ́dọ̀ wa ọdún àkọ́kọ́ yìí lànàjì ti bẹ̀rẹ̀ nínú oṣù rọ̀bàdà ẹ̀ẹ́mẹ́ẹ̀jọ ọ̀tọ̀ọ̀tọ̀ lànàjì sẹ́ǹdì àwọn ọmọ ogun lọ pàdé wọn ẹ̀ẹ́mẹ́ẹ̀jọ ọ̀tọ̀ọ̀tọ̀ lànàjì wa muhammed sọlọ́lá àlẹ́wọ̀sálà lọ sẹ́ǹdì àwọn ọmọ ogun kọ́ lọ pàdé àwọn kùráìṣì lójú ọ̀nà pọ̀lọpọ̀lọpọ̀ jáhàzà rọ̀ṣúlùlá ìsọ̀lọ́lá àlẹ́wọ̀sálà tàmẹ́lẹ́ àsàrọ̀ وكانت كلها للاعتراض عي عي قريش gbogbo àwọn ọmọkùnrin yìí pátápátá anábì kó wọn jọ láti lọ kojú àwọn tí wọn ń darí ilẹ̀ sáàmù bọ̀ nínú àwọn tí wọn lọ ra ẹ̀kọ́ ọkùnrin yìí. ogun yìí ó ń wá lẹ́yọ kọ̀ọ̀kan àwọn tí wọ́n sì jagun náà jọ́nà lọ́gbẹ̀ẹ́ bá ti sọ fún wa gbogbo pátápátá àjùlò ànábì òbí sínú àwọn àsọ̀rọ̀pọ̀ fún wọn sínú ìlara àwọn àjùlò ní kójọ pé ẹnu bá ọjà wọ́n ní kí ló dára bíbí ṣe léyìí wọ́n ló ti pẹ́ táwọn àjùlò ti fowó lẹ̀ fún ọ̀dà wọn yọ ọ́ ti láti bí ọdún bíi mẹ́rìnlá sẹ́yìn wọ́n jagun àwọn aráàlú náà nígbà tí jagun ti wọn láti ilé tó dáa ni wọn kó tó wá sọ́ọ̀kù rẹ̀ àwọn ilé ìwé ti gbogbo lẹ̀ àlejò wa ni kí ẹ tẹ́ gbogbo lẹ̀ yẹn náà láwọn ẹ̀rọ dìde nítorí kẹ́ ẹ̀ ìgbà pípì gbé ẹ̀ kalẹ̀ kí ẹ̀ tó fi lè mọ bí wọ́n ṣe tó ń jagun sí àlejò wa kọ àwọn aráàlú màdínà sílẹ̀ wọ́n kọ àwọn aráàlú mọ́ká ní kó jáde nítorí pé tí wọ́n bá lọ jà yín náà kì í ṣokún lálá ogun ní wàá báyìí. eléyìí ni òkúsí ọlọ́run ọba sọ́dọ̀lá àyẹ̀wòsánná ní í ṣe láàrin wọn. kílẹ̀ yóò sì máa jẹ́ ìtumọ̀ fún wọn pé kó lè mọ̀ fáwọn mùsùlùmí wọn yé sọ̀lẹ̀ wọn yé sọ̀lẹ̀ kẹ́ẹ̀sì lè gba ronú dáadáa pé àwọn ẹni yìí ó dàbí tí wọ́n ti wá dé ìyàpadà ti wá dé bá wọn ìṣẹ̀lẹ̀ ìdíkọ́ wọn lọ pàdé wọn. báyìí ni ogun alákọ̀ọ́ fi bẹ̀rẹ̀ ogun alákọ̀ọ́ ló fi bẹ̀rẹ̀ ogun àkọ́kọ́ yìí ta a pè ní àwọn sàrọ́ọ́yá èyí tí hamsa ọmọ àbẹ̀lùmọ̀tọ́lẹ̀ ti ń lé wọ́n ní wàkánì awọ̀lùmẹ̀wá akọ́dà wọ̀ ìsọ̀lá àwọn ìwọ̀sẹ̀lẹ̀ hamsa ọmọ fi ṣáàrì rọ̀mọ̀dọ́ àkọ́kọ́ àṣìá tá à ń pè ní flash tá à ń náà ní kọ́kọ́ wa gbé kalẹ̀ fún áńsà ọmọ àbẹ̀wò tọ́lẹ̀ ọ̀sẹ̀ nínú oṣù rọ̀mọ̀dọ́nù àlàra sábà àti aṣèwòrè mọ̀hádà nígbà oṣù kéje wọ̀kánà lè wá àbíyá àṣìá tà nẹ́bi gbé fún hamsa jọ́nà lọ́wọ́ ọjẹ́ àṣìá òkú ẹni tó wá gbé àṣìá náà lọ́wọ́ tó gbé tẹ̀lé hamsa tí ó kọ̀jú òun òun náà ní arákùnrin kata àmì sí àbó mẹ́rìtà kàdínẹ́ sọ̀kúnù rẹ̀ hùsẹ́yìn alìkàdàwí ìyẹn jẹ́ wọléwọ̀de hamsa ọjẹ́ wọ̀rẹ́ fún hamsa anábì gbé àṣẹ àwọn o níjọ́ náà lọ́hùn àwọn tí wọ́n lọ jagun náà wọn ò dé ní ìyẹn táàtì tánàbí kojọ nínú àwọn ájírò nìkan àwọn wọlé ni wọn lọ bájà wọn lọ pàdé àwọn tí ń darí ìlú sáàmù bọ nínú àwọn kọrẹsì ìlú maka nínú wọn jẹ́ náà lọ́wọ́ wàfíà abujaha mọlòmíṣà abuja lè bàbá òpònú bàbá aláìmọ̀ká ìfẹ́nú àwọn tí ń darí pọ̀ jọ́nà lọ́wọ́ wọ́n ní gbogbo wọn jọ́nà lọ́wọ́ òǹkà wọn ò dín ní sírí ọ̀rẹ́ ìyàwó èèyàn anabi sì kó àwọn èèyàn tá a ti wọn lọ pàdé wọn torí kọ́ lọ́ọ́ fi mùsùlùmí tẹ́lẹ̀ pé tẹ́ ẹ̀ bá jọ ọgọ́rùn-ún lọ ẹ̀ borí ọgọ́rùn-ún méjì nígbà tí àwọn wà bẹ̀rẹ̀. ọlọ́run ṣàdéhùn yẹn bá àmùsùlùmí tẹ́lẹ̀ àwọn èèyàn láti fẹ́ lọ kojú àwọn èèyàn tí yọ rẹ̀ tí wọ́n darí ìlú sáàmù wọ́n ní kọ́bá làbọ̀ sẹ́yìn àgbà àmùsùlùmí bá dé àyè kan tá a pè ní sẹ́yìn àgbà wọ́n sọ́kù fún ilé kíkà ọmọ ogun yẹ̀wò ní àwọn ogun àwọn kọ̀rẹ́ẹ̀sì wọ́n tó wọ́n fèsì àwọn mùsùlùmí àwọn tí mùsùlùmí náà fèsì wọn láti àná. arákùnrin kan táǹpẹ̀ mọ́tìdé yìí o bọ̀nà àmọ̀rọ̀ àìjáhání òun wá jẹ́ wọléwọ̀de àwọn mùsùlùmí ó tún jẹ́ wọléwọ̀de àwọn jẹ́ni àwọn gègèrè. kà nígbà tí wọ́n fẹ́ kojú ara wọn tíjà fẹ́ bẹ̀rẹ̀ òun lọ́wọ́ kó sí wọn láàrin pé láà ẹ̀ níjà ẹ̀ níjà bó lẹ́sẹ̀ bára yá ọmọ ìyá kẹrẹ́ mi èmi ò ní o ìwọ hamsa àá bó èmi o ìwọ àbújá kojú ara yín ọmọ ìjà ló wọ́n máa da ẹ̀ka lóko padà síbi dédé ń bọ̀ ẹgbẹ̀rẹ̀ ayé lẹ̀. arákùnrin yìí lọ́lọ́wọ́ bá ń lo sábà gbogbo náà tí ìjà òfin ṣẹlẹ̀ láàrin wọn nínú ọ̀dààmú ọdún náà. eléyìí jẹ́ okun àkọ́kọ́ tí wọ́n gbèrò láti ìgbà lọ́nà ní ọ̀sẹ̀. wọ́n wá ń jà wá pé mẹ́jọ bẹ́ẹ̀ kọ́dún mi ò tó dé kí wọ́n tó wá jà bó bá dé. ìṣáàmù kàá fọlọ́ bá yàrá bẹ láyé di oṣù tó kọ̀ á mà tẹ̀síwájú lórí àwọn ohun èyí tí wọ́n jà síwájú kí ohun bá tètè tó dé tí ó sì jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ ọdún àkọ́kọ́ lọ́sọ̀rọ̀ sáà nábì náà ni àkọ́nà ọ̀sùn fáwọn ọ̀tá tó ń ṣàfihàn ọ̀rọ̀ ìrẹ̀lẹ́ wa kí n fún alágbèéyà wọn nǹkan tí a sọ yìí ọ̀dà tó di ọlọ́run padà. sọ fúnra pé tí a bá kọ́ náà kìí sí pé à ń kọ́ fún pé kákan máa bí gbọ́ra wa nínú àbí kí á kàn máa bí fi fi ara wa balẹ̀ bákan pé tọ̀ ní nǹkan báyìí ṣẹlẹ̀ àbí kọ́kọ́ dàbí pé ọkọ̀ máa gbọ́ fún ìgbàlù lásán kìí ṣe bẹ́ẹ̀ bí ìbá ṣe pé à ń kọ́ fún ẹ̀kọ́ ńláńlá fún àwọn ẹ̀kọ́ ńláńlá làtòrí ẹ̀kọ́ torí pé àwọn ìtàn yìí bá a ṣe ń sọ ibẹ̀ ọlọ́run bá máa ń sọ fún ànábìyí bá wọn ká ẹ̀rí koran lára ìpín mẹ́ta tí wọ́n pín sí òun ni pé ìpín kan jẹ́ ìtàn kì í ṣe pé ìtàn yìí wọ́n kàdé á kà gbọ́ bí ìtàn ìjàpá àti yán ibo ìjàpá wa lọ sọ́jà ọwọ́ agbóúnjẹ wálé. yẹn ní kó wá sè é wọ́n wá jẹ́ ìjàpá kó wá ìjàpọ̀ wá jẹ́ ọjẹ́ ẹgbẹ́ wá yà ló sábọ́ na ní kó wá òkú oúnjẹ ní ṣe wẹ́lẹ́ àwọn ìtàn tó pé àná ọgbọ́n bẹ̀ nínú ẹ̀kọ́ tá inú wọn bá wọn kan níbẹ̀ àwọn tí wọ́n bá bẹ̀ yìí wọ́n rí pé wọn ò tó ọ̀rẹ́ fún islam wọ́n sì jọ ìlú ni wọ́n jọ kọ̀rọ̀ pé ìlú ni bó tẹ̀ jẹ́ pọ̀ máa tọ̀wọ́n rìn ní wọn ni wọn àmọ́ wọ́n ti dára àlù amẹ́tọ̀ọ́ ti bí àwọn mùsùlùmí ò ṣe pé ọwọ́ àwọn ó ti tagbára kí wọ́n á wò pé àwọn ó ṣe wọ́n bá wọn bá ṣe rí kí làwọn mùsùlùmí ṣe wọ́n bá lẹ́nu pẹ̀lú wọn àdéhùn bí àlàáfíà eléyìí túmọ̀ sí pé ìsìláàmù kìí ṣe ẹ̀sìn màdàrú ìsìláàmù kìí ṣe ẹ̀sìn tí èdè kíkọ́kàbalẹ̀ ọwọ́ náà lò eléyìí túmọ̀ sí ìsìláàmù ẹ̀sìn tó ṣe pé ó mú ìfọ̀kàbalẹ̀ wá ní ọ̀nà tó ń gbégbé àlàáfíà anábìgbé kan láàrin wa sọ́nù láàrin wa ni wọ́n sọ́dọ̀ wọ́n jọ wọ́n jọ fi ń gbé àmì ara wọn. tó jẹ́ pípa àwọn bá dá àyè kan táàrí báwa kò láàrin táàrí kóra wáyé tó ní àdúgbò kẹta àfihàn wa jà kápẹ́tì nìkan láàrin ara wa ìlú náà ní ṣe. àwọn sùnà lákọ̀ èyí tó fi àdéhùn táàrí kalẹ̀ tí ò ní sí àṣejù nínú ẹ̀ tí wọ́n sì rí wa sẹ́yìn déédéé irú ìta náà ni pé kò àwọn àlùmọ̀ níyà. àwọn tó ń gbé àwọn ẹ̀yìn wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọn èyí ṣe ẹni tó jẹ́ pé aládéhùn dáadáa eléyìí bá fún ọjà báyìí. lára ẹ̀ òun náà ni pé anáwó àmàmà sọ̀lá àlùwọ̀sọ́lá kò bá àwọn bèbèrè ìlú mọ́kàjagun àyàgbà tọ́lọ̀ ọba tó yọ̀ǹda fún wọn. tó túnbọ̀ sí ọ̀tá àwọn ọba ṣèkáwò pé sáà rẹ̀ láti mú ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ àmẹ́wàá lábẹ́ rẹ̀ náà ní pé tòun ti bọ́lá sí wá ní wọ́n ja òyìn náà wọ́n rí páwọn tó tán ní o fún ọ̀bá tó tán wò ní sẹ́kẹ́ ni wọn ò ní ta wọn yẹn. àbẹ̀lọ́ sọ̀tàn ọ̀tá àwọn sàbí ọ̀rọ̀ yìí wà bí àṣìṣọ́ lọ sọ̀tàn ọ̀lá àwọn ọ̀bẹ̀ àmì àṣàkọ́ ńlá